kí n káàbọ̀ sí àjẹ́ àbàlẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà adẹ́rìnpòṣónú àti ọlọ́gbọ́n àtinúdá lórí ayélujára ọlálékan àgbànàkí ló ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun kì yóò káàárẹ̀ láti máa fi èdè yorùbá tó lọ́rìn kọ́ ọmọ òun lékan ló sọ ọ̀rọ̀ yìí lórí ìtàkùn ayélujára wípé bí ó tilẹ̀ jẹ́ wípé àti kọ́ ọmọ náà ní èdè yorùbá lè le ṣùgbọ́n òun sa ipá òun bí ó ti sọ eléyìí ló fi fọ́nrán fídíò ṣe àlàyé síwájú kù sí ẹ gbọ́ díẹ̀ níbẹ̀. lẹ́fúrèdè gbébọ́ díẹ̀ lẹ́fúrèdè òrèdè lẹ́fúrèdè. ajá mi dà. Ayomi. That's my son, Ayomi, that I'm trying to teach Yoruba my mother tongue. He responds whenever he likes and sometimes it will be climbing things. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, àgbà onífújì ni tó fi ìlú Abẹ́òkúta ṣe ibùgbé. Alhaji Sefiu Alao Bàbá Oko. Ó ní ó ti ń gba oríyìn tó lọ́rìn láti ọ̀dọ̀ ìlú mọ̀ọ́ká olórin tóun pẹ̀lú ń bẹ nílùú Abẹ́òkúta. Ayọ̀ọ́lá Michael Aláyọ̀ Melody Singer bí ó ti sọ wípé òun rántí ìgbà tí òun ò tí ì jẹ́ èèyàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì máa ń fi ojú rénà òun pé ẹnìkan ṣoṣo tó tún nígbàgbọ́ nínú òun gidigidi ní ìlú Abẹ́òkúta tó tún fún òun ní àtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n ó ní Ṣẹ̀fíù Àlàó bàbá oko bí ó ti ń sọ eléyìí ló ń fi orin àti àwòrán rẹ̀ ṣàlàyé ẹ wo ṣíún nínú rẹ̀. àtọ̀dá tó gbà fún ṣẹ́ẹ̀fì ọ̀pọ̀ àti ìdílé àtòrò nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ṣiṣẹ́ kárakára kó o lè jẹ́ èèyàn káwọn tí wọn kì í ṣe mọ̀lẹ́bí rẹ káwọn náà lè máa sọ wípé àjọtán ni ọ̀rọ̀ yìí ló gba orí ayélujára bí ọmọbìnrin kan ti wá sórí ìtàkùn ayélujára pàápàá tiktok tó sì pe gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣọ́nù tó tún jẹ́ ọ̀dọ́mọdé nì kírúkì jáde wípé látìgbà tí ọmọkùnrin yìí ti di ìlú mọ̀ká tówó sì ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ní kò mà rántí àwọn mọ́ kò pẹ́ tí fọ́nrán náà gba orí ayélujára kan ó ní kírúkì pẹ̀lú wá sórí ìtàkùn ayélujára tó sì fi àwòrán àwọn mọ̀lẹ́bí rẹ̀ sórí ìtàkùn ayélujára wípé ẹ má dọmọbìnrin yìí lóhùn òun pẹ̀lú fẹ́ di gbajúgbajà ní lórí ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí T-Praise Oríyọ̀mí òun ti sọ wípé òun kì yóò káàárẹ̀ láti máa yin Olúwa lógo àti láti máa gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bùn tí àwọn ènìyàn kò tí ì mọ̀ sókè bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀dọ̀ọdún òun ló máa ń ṣe àwọn ètò ọlọ́kan òjọ̀kan pàápàá bẹ̀rẹ̀ láti ọjọ́ keje sí ọjọ́ kẹsàn-án nínú oṣù kejì gbogbo ọdún òun ló máa ń jẹ́ ọjọ́ àríyá àti ọjọ́ ìyìn fún olúwa níbi tí òun ti máa ń yan ọlọ́run pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó sọ wípé tọdún yìí kò ní yẹ̀ pẹ̀lú níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí tó sì dárúkọ wọn síbẹ̀ bíi bùnmi akínlànà omijì ojú mi ṣínà amóní yínká aláṣeyọrí bonago bíyì samuel princess ifemide tọpẹ flourish àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò láti kópa láti bá òyìn Ọlọ́run níbẹ̀ tí Praise ṣàlàyé wípé òun kì yóò káàárẹ̀ òun yóò sì máa gbìyànjú láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ ó wá ń sọ wípé ìyìn Olúwa kò ní tán lẹ́nu òun láéláé tí Praise wá gba àwọn ènìyàn nímọ̀ràn láti rí dájú wípé nínú ohun gbogbo tí wọ́n bá ń là kọjá kí wọ́n tẹ̀ síwájú láti máa fi ọpẹ́ fún Olúwa ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbogbo àwọn ìlú mọ̀ọ́ká pátá ló ti fẹ́ẹ̀ ní àsùnwọ̀n tiktok tiwọn lórí ìtàkùn ayélujára látàrí bí gbajúgbajà òṣèré ni fúnkẹ́ tìpẹ̀lú ti fi ara rẹ̀ hàn fún ìgbà àkọ́kọ́ láti ṣe fọ́nrán fídíò tó sì ti torí ìtàkùn ayélujára tiktok rẹ̀ léètí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń kí wípé ẹ káàbọ̀ mọ̀ sórí ìtàkùn ayélujára tiktok ẹ wò díẹ̀ nínú fọ́nrán eléyìí tí fúnkẹ́ ti ṣe. ẹni tí ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà lè sọ ìbàjẹ́ èèyàn náà lè ṣe. ọ̀rọ̀ wa ló sọ wọ́n ní bẹ̀sì ọ̀rọ̀ wa náà ni ó padà tú ká ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ààrẹ fún ẹgbẹ́ tampan tí òun pẹ̀lú tó jẹ́ gbajúgbajà òṣèré àti olùdarí eré bọ́lájí àmúsàn tí gbogbo ènìyàn mọ̀ sí mr latin òun pẹ̀lú ti fi àwòrán kan sórí ìtàkùn ayélujára láti sọ fún àwọn ènìyàn pé òun náà ti wà nínú àwọn tí wọ́n ń kópa nínú sinimá tuntun tí gbajúgbajà olùdarí sinimá kúnlé àfọláyàn ń ṣe lọ́wọ́ èyí tí wọ́n pè ní ìjọ̀gbọ̀n mr latin tó fi fọ́tò òun kúnlé àfọláyàn ọ̀pẹ̀bẹ́ àti ẹlòmíràn sórí ìtàkùn ayélujára fi sọ fún àwọn ènìyàn wípé pé àwa náà wà ń bẹ̀ orí wa ń bẹ̀ ń bẹ̀ dìbí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin bí ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ ìgbẹ́jọ́ ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà ti dá ẹjọ́ wípé kí sínẹtọ̀ adémọlá adélèké ẹni tí wọ́n ti kéde rẹ̀ tẹ́lẹ̀ rí gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́rọ̀ kún nílé báyìí tí wọ́n sì kéde gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀ṣun gbóyèga oyètọ́lá gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí léyìí tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n máa fò fẹ̀rẹ̀ fáyọ̀ kò pẹ́ lẹ́yìn èyí ó ní àwọn gbajúgbajà akọrin ẹ̀mí Adégbòdù twins wá sórí ìtàkùn ayélujára wọn tí wọ́n sì ṣe àtúntẹ̀ ọ̀rọ̀ èyí tí sẹ́nitọ́ Adémọ́lá Adélékè fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé àwọn sì máa padà gba ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lọ pé kí àwọn olólùfẹ́ àwọn fọkànbalẹ̀ nítorí wípé dídùn ni ọ̀sán máa so lórí ọ̀rọ̀ náà àwọn Adégbòdù twins àwọn ni wọ́n fi eléyìí sórí ìtàkùn ayélujára wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àtúntẹ̀ rẹ̀ láti ọ̀dọ̀ sẹ́nitọ́ Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí àwọn ènìyàn sì ti mọ̀ wípé ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn fún fún sẹ́nẹ̀tọ̀ adémọlá adélèké ni àwọn ìbejì adégbòdùn ń ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlú mọ̀ọ́ká akọrin pọ́tébù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí mr zenation òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti mọ rírì àti láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ aya rẹ̀ bí ó ti ń pata sí i lẹ́nu tó sì kọ àpélé kan sí abẹ́ rẹ̀ wípé kò sí ohunkóhun tí ẹnikẹ́ni bá ń ṣe láyé kí wọ́n fi ti ẹbí wọn síwájú ẹ díẹ̀ nínú fọ́nrán fídíò rẹ̀. gúdùmá ló máa ń sọ oúnjẹ fọkọ هاي في شويحتين ẹ tọ́jú ọkọ dáadáa ìgbà mẹ́lẹ̀ ọgbàkọ ọmọ ilé wa. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà adẹ́rìnpòṣónú tó tún jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Kwara ìyẹn Ridicule Abiola ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti kéde àti láti gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn wípé kí wọ́n má kùnà nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe látàrí bí ẹ̀bùn ọ̀dọ́mọkùnrin Aliyu ẹni tí ó ń ṣe ọkọ̀ agbérapá bàálù eléyìí tí a ti já balẹ̀ ní báyìí àná òde yìí la kéde bí ìtàkùn ayélujára Aliyu ti gbéra láti ẹgbẹ̀rún kan sí ẹgbẹ̀rún mẹ́tàlá tó tún ti lé àmọ́ ní báyìí gómìnà ìpínlẹ̀ Kwara pẹ̀lú ti gba Aliyu ní àlejò bí Guilt biola ti kéde rẹ̀ lásìkò tí àwọn méjèèjì lọ síbẹ̀ tí gómìnà sì ṣe ìlérí láti rí dájú wípé àwọn yóò ṣe ohun gbogbo tó bá nílò láti lè ru àwọn ọ̀dọ́ tí wọ́n nírú ẹ̀bùn báyìí sókè léyìí tí ó sì tún gba Aliyu pẹ̀lú nímọ̀ràn wípé kó má káà rẹ̀ kó má sì ṣojo nínú gbogbo gbogbo tí ó bá ń ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀kọ́ pàtàkì nínú àwọn tí wọ́n máa ń gbé olórin jáde àti gbé wọn rin ìrìn àjò lọ òkè òkun ẹ̀ṣọ́ adékúnlé adémẹ̀ṣọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ẹ̀ṣọ́ promotion ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn wípé ẹ má ṣe ìlara ẹnikẹ́ni tẹ́ bá rí tó ń gòkè nítorí wípé ẹ ò mọbi tó ti ń bọ̀ ẹ̀ṣọ́ promotion ló lo àwòrán rẹ̀ méjì kan lásìkò tí ó jẹ́ ẹni tó ń lu omele lẹ́yìn olórin nígbà tí ayé kò ì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 máa fi ire àti àánú pàdé ó dàbọ̀.